oògùn ẹni tí àtọ̀ ẹ bá ṣàn tí ò lè dọmọ abẹni tí nǹkan ọmọkùnrin ẹ kéré abẹni tí nǹkan ọmọkùnrin ò lè pàfọ́ọ̀mù dáadáa tó ètè máa ń dẹnu kọlẹ̀ gbọ́ mi dáadáa o tí nǹkan ọmọkùnrin bá kéré nǹkan tó máa lò tá fi tóbi tí ò dẹ̀ ní tóbi jù tá jẹ́ nọ́mà àbí ẹni tí àtọ̀ ẹ ṣàn tátọ̀ ẹ ò lè dọmọ tó ní low sperm count abẹni tí nǹkan ọmọkùnrin ò lè pàfọ́ọ̀mù dáadáa ó tètè máa ń dẹnu kọlẹ̀ kò lè pàfọ́ọ̀mù nọ́mà ó ní ìdí alẹ́ ìdákọ́lẹ̀ ń dà láàmú àwọn nǹkan wọ̀nyí ni kó wá lọ ṣe bá mi wá kànáà fòrò clove bá mi wá kànáà fòrò yẹn lọ́pọ̀lọpọ̀ bá mi dà sínú odó wá ata ìjọsìn níwọ̀nba bá mi dà lé orí kànáà fòrò yẹn nínú odó ata ìjọsìn níwọ̀nba kànáà fòrò dà sínú odó bá mi wá ẹ̀gẹ́ olóṣù mẹ́fà ó lè jẹ́ ẹyọ kan àbí méjì bẹ́ẹ̀ ipò ara ẹ̀ kó ju ẹ̀gẹ́ yẹn sínú odó pẹ̀lú ẹ̀ á da ipò ẹ̀ bá mi wá pàǹdọ̀rọ̀ tó dàbí sáìsì ọ̀gẹ̀dẹ̀ plantain tá ń jẹ pàǹdọ̀rọ̀ tí ò tí gbó tán dáadáa bá mi ṣànù kó gé sínú odó yẹn wá bá mi wá orógbó lọ́pọ̀lọpọ̀ o lè bó èpo orógbó yẹn o dẹ̀ lè má bó bá mi dà lé lórí kó wá gún gbogbo nǹkan wọ̀nyí pọ̀ gbọ́ mi dáadáa wàá wá kànáà fùrù wàá wá ọmọ pàǹdọ̀rọ̀ tí ò ju sáìsì ọ̀gẹ̀dẹ̀ plantain lọ wàá wá ẹ̀gẹ́ olóṣù mẹ́fà wàá bó èpo ara ẹ̀gẹ́ yẹn dànù wàá kó ẹ̀gẹ́ yẹn sínú odó pẹ̀lú ẹ̀ wàá wá orógbó lọ́pọ̀lọpọ̀ wàá bá mi dà sínú odó yẹn wàá wá wá ata àjọsìn níwọ̀nba díẹ̀ wàá dàlé lórí wàá wá gun lágun mu wàá gun wàá tún sa síbòjì àgbẹ̀ wàá gun dáadáa wàá jọ àdàbí èlùbọ́ nǹkan tó bá wù ẹ́ ló lè fi lò ó lè fẹ̀kọ́ ń gbóná máa lò ó lè fomi ń gbóná máa lò ó lè àwọn tó bá ń lo ọtí wọ́n lè fọtí lò àmọ́ kò sọtí nínú ẹ̀sìn wa àdẹ̀ ní polówó ẹ̀ wàá máa lò bẹ́ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí kó farabalẹ̀ gbọ́ mi dáadáa o síwájú kó tó ṣiṣẹ́ yìí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 tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fẹ́ ìgbọ́mọ kan get transformer ní eleven hundred àbọ́kùnrin tí nǹkan ọmọkùnrin yẹn kéré tó ní low sperm count weak erection quick ejaculation àti oríṣiríṣi àwọn àrùn tó máa ń da nǹkan ọmọkùnrin láàmú get transformer àbò oríṣiríṣi àwọn àrùn tó ń da obìnrin láàmú tí ò jẹ́ kóbìnrin conceive get transformer egbògi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ twenty five thousand là ń ṣe promo ẹ̀ ọkọ̀ get all in one natural apps tó ń wò more than three hundred àìsàn àìsàn ọlọ́jọ́ pípẹ́ cancer diabetic stroke abẹ́ni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun spiritual problem generally get here ẹ wọ́sọ̀pù wa lórí plus two seven six one two nine five six three eight nine plus two seven six one two nine five six three eight nine.